أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب àádá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí ó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́hún àlékún àgbọ́yé ẹ̀sìn àlékún ìmánì kọ́lọ́run bá àlékè ọlá kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa kó sì wá ní ọmọ àlìjánà kọ́mọ̀ sì wá ní ọmọ aná làlá haúlà wàlà kú wátá ilà bìlà ilà lílà ọdún kó tó di pé a máa tẹ̀síwájú lórí agbọ́nrin tí à ń bá lọ nínú tíra minhajul mu'min abala tí a dé ní minhajul mu'min fi tarkil muharramat. ìlànà àwọn ẹni ọlọ́run ojúpọ́nà àwọn ẹni ọlọ́run nípa mímọ́ gbé nǹkan tó bá jẹ́ èèwọ̀ tó bá gbé kán gbé jù sílẹ̀ ibi tí a dé òun nìyẹn ṣùgbọ́n ká tó lọ sínú tírà kákẹ́ pera wa sí àkíyèsí bí Ramadan bó ṣe ti ń súnmọ́ tó ń kú bí oṣù kan lénìí àkíyèsí alákọ̀ọ́kọ́ àbí mọ́ràn alákọ̀ọ́kọ́ eléyìí tá a fúnra wa pàápàá àwa tí a jẹ́ obìnrin gbogbo ẹni tó bá ní ààwẹ̀ tó jẹ lọ́sọ́rùn ní last year ní ìjírá 1437 tí ò tí ì láǹfààní àti san kó yá gbìyànjú àti san bí a ṣe ń wọnú oṣù Sha'ban torípàá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú rìwáyà àtìyàwó Aisha tó wà nínú Bukhari ya wa ń jẹ́ kó yé wa pé ó ti ṣẹlẹ̀ rí tó jẹ́ pé òun jẹ ààwẹ̀ Ramadan tóun ò sí láǹfààní àti san tó fi dínú oṣù Sha'ban hadith Bukhari òun ni so tó bá ṣẹlẹ̀ sóbìnrin náà bóyá fún di kan àbí di kejì àbáwá tá a jọkùn bóyá rẹ́ńtàrà rẹ̀ ọ̀yá ní last year tí ò lè gbà wẹ̀ àbẹ́ni tó lọ sí orí ìrìn àjò tí ò lè gba ààwẹ̀ àbáwọn conditions mi eléyìí tó tó máa ń ṣẹlẹ̀ a ní option pẹ̀lú pé ká gbà nínú oṣù Sha'ban kó tó di pé Ramadan yóò dé ìyẹn jálá kọ̀kọ́ àṣẹ gbogbo àwa tá a bá jáwẹ̀ ká san àwa tá a jọkọ̀ ìyàwó ká wa àwa tá a níyàwó àwọn àbúrò wa lóbìn àwọn ẹ̀gbọ́n wa lóbe láwọn mọ́sálásí wa ká sí wá sí bẹ́ẹ̀ káwọn san ààwẹ̀ Ramadan tó lọ tí wọ́n jẹ ìyẹn kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì kálukú wa ká túbá lọ ọba àlekè ọlá tí yóò ronú pìwàdà Ramadan ṣe ń bọ̀ kò ní í dá ká kò sẹ́ni tọ́já sí wípé àáfàbíyà rẹ̀ rún mú tí ò ní ṣe kíni o tí ò ní ràn so ìtumọ̀ ẹ̀ ní kíkọ́ sẹ́ni tí èsì ẹlẹ́sẹ̀ nù wa bó ṣe wù ká sọ pé a mọ́ tó a láwọn èrí díẹ̀ díẹ̀ àbáwọn ẹ̀gbin díẹ̀ díẹ̀ àbáwọn ẹ̀ṣẹ̀ kan tọ́já sí pé ó lè fa ìbínú ọlọ́run kọ́lọ́run má bínú sí wa ká gbìyànjú àti máa tú bábá yìí bákan náà gbogbo àwọn tó bá ṣẹ̀ wá ká forí jì ká yọ́nú sí wọn ka kọ́tán nínú gbogbo wa hadith ń bẹ bóyá padà kà fún wa nígbà tí a bá tún rí pé nínú àwọn ìjókòó lọ́sọ̀ọ̀sẹ̀ wa yìí ó ń bẹnu hadith wa ti di ìdájí ní oṣù ṣàbán tí rọmọdán kù bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àbọ̀sẹ̀ méjì ọlọ́run nìkan máa forí jìn àwọn èèyàn àyàfà àwọn méjì tí wọ́n ń bára wọn yòdì ti ń bá àyàn yòdì tó ní òní tán nínú tó wọn à ní foríjì ọ̀ Ramadan báwa ṣe ń wá foríjì Ọlọ́run gbogbo àwọn tó bá ṣe àwa náà káwa náà ò ṣe kíni o <clears throat> káwa náà yà gbìyànjú ká foríjì wọn. bákan náà gbogbo wa ni ká gbìyànjú ká gba àwẹ̀ pàápàá lọ́pọ̀lọpọ̀ nínú oṣù Ṣàbán ẹ̀ẹ́dì pé nílùú tiwa ń bí ọ̀rọ̀ ti dojúrú gan rajab tó jẹ́ kí gbogbo àwọn àdíìsì táwọn àbá àmọ́ kó àwọn àdíìsì rọ èèyàn lè gbàwé ní ara àwọn oṣù àbẹ̀wọ̀ mẹ́rin ní rajab ṣùgbọ́n àwọn àdíìsì tí ọ̀sẹ̀ ni wọ́n máa kó ti rájáàbù ẹ̀yàn ní àbí igi níga rálí aláwọ̀ àníwù kàálà kàálà razúlù láì sálàlá àlewà sálámà sọ́mọ sálásátá yámi fíṣàrí rájábì wọ́n bá àdíìsì èyí tó lẹ́rìí tó rinlẹ̀ gan ẹ̀ ní sọ èyí tó jẹ́ pé àwọn àdíìsì àgbélẹ̀rọ àwọn fabricated and distorted hadith tó jẹ́ pé àwọn àdíìsì tí wọ́n ti àwọn àdíìsì òbu ọmọ òbu ẹyin àwọn òbu àdíìsì àwọn àdíìsì ti rún tó ti kú tó ti di jífà tí èsè pànàbí lọ sọ tó jẹ́ pé àwọn kan náà hún náà fi parọ́ mànàbí sallallahu alaihi wasallam àwọn àdíìsì làwọn àfọ́ ọmọ wa sọ lórí kútùbà jímọ̀ ṣàbánù gangan tó wá aládìí àwọn èèyàn fóònù sọ kọ̀wé kó débẹ̀ láàrin àwọn onísúnà àwa gbọ́dọ̀ máa sọ ìyàwó Aisha tó jẹ́ ìyàwó ànàbì radiyallahu anha sẹ́yìn pé tá a bá ń sọ̀rọ̀ inú ilé pé ànàbí ègbà àwẹ̀ oṣù kan kọjá táàtì láíláí láti sọ fáwọn ọmọ ìyá wa tán máa ń gba àwẹ̀ oṣù mẹ́ta léra wọn rájà ṣàbán rọmọdán àní ọkọ̀sẹ̀ ànàbí lóòótọ́ onífẹ̀ẹ́ ọlọ́run fẹ́ gbàwẹ̀ sọ́hí gbàwẹ̀ ànàbí dáúdà kí lànàbí àdáúdà yẹ̀súmù yawman wàyú fútírú yawman ànàbí dáúdà ọjọ́ ọ̀sán ẹjọ́ kan yóò sì gbàwẹ̀ ẹjọ́ kan tọ́wárí pé ó súnmọ́ ọlọ́run ju olórí àwẹ̀ tó lè gba nìyẹn láti ń gbàwẹ̀ monday thursday thirteen fourteen fifteen ó rí i pé ó kéré kò tó ọ egun yìí bẹ yìí máa ní bẹ gbàwẹ̀ anábì dáúdá kéèyàn wá gba raja ṣàbá ramadan ó tó fi mẹ́fà lẹ́nu shawal ninety six àbí ninety èyí ìsáwẹ̀ anábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam jama tó bá wá rí bẹ́ẹ̀ ìyá wa aisha ní anábì ò wá kí ń gbàwẹ̀ pọ̀ nínú oṣù kan rí tó dàbí ṣàbán ó ní kánà yasumuhu kúlà kánà yasumuhu kúláwù ó ní pànàbí a máa fẹ́ gba gbogbo ẹ̀ tán gan ìyẹn ló fà á tó fi já sí wípé àwọn àdíìtì míì ti wá clear rẹ̀ àwọn àdíìtì Abu Huraira àwọn àdíìtì Anas ibn Malik àwọn àdíìtì Abdullahi ibn Umar wọ́n ti clear rẹ̀ pé ẹ gbọ́dọ̀ gba ààwẹ̀ ọjọ́ kan لا يتقدمن Ramadan رمضان بصوم yaomi aw يومين. ẹnì kankan yóò gbọ́dọ̀ gba àwẹ̀ kú Ramadan fún ọjọ́ kan àbọ̀jọ́ méjì èèyàn fẹ́ gbàwẹ̀ ní ìsìn olóhùn fẹ́ gbàwẹ̀ Ramadan ṣàbáwọn wá di 28 29 kọ́mọ́ gbàwẹ̀ mọ́ tó bá ti gba ṣàbáwọn 27 or at most 28 kálọ́bá fẹ́ jẹ́ 30 so wàá fi twenty nine thirty lẹ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam ó ní ààwẹ̀ ọjọ́ kan àbọ̀jọ́ méjì ìyẹn náà máa ń pè ní yọmọ shark ẹ gbọ́dọ̀ gbáko Ramadan ẹ fún Ramadan kọ́ má dàbí ìgbà tẹ́ ẹ wá da ọ̀ràn yẹn mọ́ ẹ da lúrúpọ̀ mọ́ sápà ẹ má wulẹ̀ gba ṣàbán pé thirty àdìbà twenty eight ó ti tó ẹ sẹ́mi dé Ramadan àsẹ́mi àti náà ká gbààwẹ̀ nínú oṣù yìí lọ́pọ̀lọpọ̀ ẹ bá lè gba fifteen wa ẹ bá lè gba twenty ṣùgbọ́n àdìsí kan ń bẹ tó yẹ ká sáré clear àdìsí ìdàntàsọ̀fà ṣàbàn fàlátàsúmú anabi sallallahu alaihi wasallam ó ní tí ṣàbàn bá ti lè dá sí méjì àti ṣàbàn ti pé mẹ́ẹ̀ẹ́dógún ẹ gbọ́dọ̀ ṣe kí ni o ẹ mọ́ gbá àwẹ̀ mọ́ ọ bá dàrú àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n lo àdífì pé gbogbo bó ṣe wù kéèyàn lóhun fẹ́ gbáwẹ̀ nínú ṣàbá wọn jọmọ́ gbà kọjá mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún kó ṣe kí ni o kò sinmi àwọn lo àdífì yẹn àwọn kan ní ẹ̀gbọ́n tànà bí ń sọ yé ni àsìwọ̀ tó jẹ́ pé o ti máa gbà bọ̀ tẹ́lẹ̀ o di one ó gbààwẹ̀ ó di ten ó ó di twelve ó gbààwẹ̀ thirteen shaban ọgbàwẹ̀ shaban di fourteen fifteen ọgbàwẹ̀ ọwọ́ adi sixteen ọ̀sẹ̀ fẹ̀ gbàwẹ̀ wọ́n ti máa wulẹ̀ gbàwẹ̀ mọ́ torí ò ti máa gbàwẹ̀ bọ̀ tẹ́lẹ̀ kọ́ máa jẹ́ pé ńgbà tọ́ran yẹn gan ọba fi dé wàá ṣe kí ni o ah wàláyé ah ìgbádùn kan mi ah wàláyé irú kí lélẹ́yìn prepare alẹ́ dé kí ni o ọ̀ràn yẹn àwọn kan ní rárá wọ́n ní ìtumọ̀ rẹ̀ tiẹ̀ kọ́ wọ́n ní àṣẹ tí ṣàbán bá ti lè di ìdajì ẹ mọ́ gbààwẹ̀ wọ́n ní ntọ́jẹ́ káníkẹ́ ẹ mọ́ gbààwẹ̀ ni pé kọ́mọ̀jà sí wípé jẹ́mọ́ ẹ̀já farabalẹ̀ dáadáa òótọ́ láwọn àáfàá fún àdíìfì ní àlàyé tó pọ̀ ìwọ tó ẹ̀pọ̀ ò ti fẹ́ kan gba àwẹ̀ tẹ́lẹ̀ àbí ìwọ tó jẹ́ pé bóyá o ti gba díẹ̀ nínú ẹ̀ ọwá ti ń fura pé ó ti ń rẹ̀ ọ́ àbò ń fura pé o ò lókun àti gba kùrọ̀mọ́dán ṣe sùúrù ẹ má wulẹ̀ gbàgbé kankan mọ́ ẹ dúró de rọ̀mọ́dán kó fi já sí pé ẹ lè gba ọ̀ràn yẹn bàbá sọ́lé àlùfẹ́ mi rọ́ọ̀bá ní kẹwọn bàbá ní kíni ikimọ̀ tó wà ń bẹ̀ gan wọ́n ní ẹ̀rí pé ní Islam gbogbo sí ọ̀ràn yẹn tá a máa ń ṣe ní Islam ó ní náfìlà ààwẹ̀ ṣàbán òun ní náfìlà ẹ̀wòrán ní ìsìn sẹ́yìn pé òun ní náfìlà ṣáájú ó dẹ̀ ní náfìlà ní kíni ẹ̀yìn àyàfà àwọn àrùn kọ̀ọ̀kan asiri ni òníná fílà lẹ́yìn àti bóyá bíi subuhi tẹ́ ẹ bá wẹ̀wọ̀ ẹ̀rì pa máa ń hajj hajj gangan kí ni jama ọ̀ranyàn ẹni tó rọ̀ láǹfààní àti umura yóò kọ́ umura ṣáájú kí ni hajj umura ẹ gbọ́yé tó máa ń bẹ lẹ́yìn ìjọsìn èyí ni mẹ́fà tá a máa ń gbà nu ṣàwáàlì mẹ́fà tá a máa ń gbà nu ṣàwáàlì òun ni mẹ́fà tó jẹ́ Ramadan àwa lè torí náfìlà kápá kíni lára o ọ̀ranyàn àṣẹ ti bá àwọn àfáà yìí mọ́tòrí náfìlà ní máa ń sọ àwọn kan náà àwọn mùsùlùmí ó lóun la ìsùn àdúà wọ́n wá sàdúà wọn ò já wọn aládùúgbò sùn àlà àlà àlà àlà àlà yá ṣe òyà ṣe òyà àfáà wọ́n lọ ṣe náfìlà lóru wọ́n parí àìsàn tàjúdù wọn ní fọ́ tààtì ọba sùn ni. ó ti sùn lọ ìgbà tọ́rẹ̀ wọ́n asala sálámù tàṣọ́bà ni o asalaamu aleykum wa asala yé kí n tí ọba sáré lọ wàhálà ìgbogbo náà fìlà tó ṣe lórúkọ lóore tó ọba sùn ń jẹ ma ó kó bára rẹ torí náà fìlà omi sí kí o ń ma nǹkan ṣe ọ bí ẹnìkan tó wọ́n ti ń ṣe kàmú alágbọ́nlá akbar ashadu an la ilaha illallah ashadu anna muhammadan rasulullah ayala sọlá ayala alifala kọ́jí kọ́mọ́tì ọgbọ́tán ní irun ti dúró ọ̀rẹ́ wa tó ń ṣe àfọ̀nsúnà alùsùnà ọba yọ pákó àfọ alùsùnà tí ó lè jẹ́ lásì lásìkò ọwọ́ ayọ pákó ló lóun fẹ́ ṣe súnà ọwọ́ ẹ̀sẹ̀ ń jẹ pákó àfọ àràkà kẹta lálùsùnà ti bá wọn nǹkan òun ni ká jẹ pákó ọ̀ranyàn ni ká bá ìrun jàmọ́ oore tí ń bẹ́ẹ̀ bí kéèyàn bá tẹ̀kìbírọ́ tó lè rọ ó lóore ju kíni lọ pákó lọ sẹ́rí àìmọ̀ká àbẹ́ẹ̀rí jàmọ́ irú ẹ̀ náà làáfà aláìmọ̀ká àdúgbò wọn wọ́n ti wà ní níbi alákọ̀ọ́kọ́ <laughs> àlọ́ rí téèyàn bá nímọ̀ èèyàn mọ̀ wá tẹ̀sí nígbà míì ṣàìtọ́ wá burú àwọn nǹkan téèyàn fáìmọ̀ kan ṣe ṣàìtọ́ sọ pé lọ́dà ẹ máa wẹ nìkan wọ́n ti kírun lọ wọ́n wá ní mọ́sálásí wọ́n fẹ́ wí láwàní ìmáàmù wà ní kíni o rùkú ọ̀rẹ́ wa ẹ̀sẹ̀ mú láwàní ó ju apá rẹ̀ kan sí ẹ̀gbẹ́ left ọwọ́ àwọn ení èjì ẹ̀ta ẹ̀rin tí màmú fi gbéra kúrò ní kíni o ó tó yọ ìrù sí <laughs> láwàní ah! wàhálà ìmọ̀ká ti bàtà àbá ìjẹ lójú tí ẹ̀ bí tóró ti bá àwọn àdìsí rọ́kan pé báwé láwà ní kírun yọ gbà ládà lọ́pọ̀ sẹ́wọ́ntì káwé láwà ní dánú ẹ̀sìn ara ẹ̀sìn lọ́wà ṣùgbọ́n kó owé láwà ní lásìkò kò lóore tó kọ́ ọba ìrun tó jẹ́ jẹ̀mọ́ ọ̀rẹ́ wa bá torí iná fìlà ẹ̀ torí kíni o láwà ní tí ó wè ọba bá ọba bá ṣẹ́yìn kí tí sàwọn èèyàn lónìí nìyẹn wọ́n wà mí mọ̀dákìrì ṣàìtàn èso ara tó fi máa ń gbá àyàn mú ni yóò wá nǹkan tí ò lálàáfíà tó nǹkan yóò fi wá gba tó ṣe kíni o tó lálàáfíà káwọ̀ sọ́ra almuhim ẹ jẹ́ ká prepare alẹ́ di Ramadan kọ́lọ̀ ń kó jẹ́ kí Ramadan fourteen thirty eight kó jẹ́ ọba wa láyé kó sì jẹ́ ká rí tiẹ̀ ṣe ń bẹ̀ ọ̀làlá haúlà wàlà kú wátá lábìlà ìlàlúlà. jàmáà tó bá rí bẹ́ẹ̀ ká tẹ̀síwájú ibi tí adénútìrà mìíràn ájúlì mọ́mìn àtọ́pẹ́ mìíràn ájúlì mọ́mìn fi tẹ́rkìl muharramat òun ni àwọn nǹkan ìwọ̀ bó o láàṣì gbèjù sílẹ̀ ọ̀rọ̀ ẹ̀mí gíga alikiburu walfaharu walikoyala walijubu wataihu ibẹ̀ ládé ìjẹjọ kẹ́mi èèyàn ọ̀gá afá ibi tá a dúró sí níjẹjọ yẹn òun níbi kọjá pé ẹ̀mí mùsùlùmí kó ṣe kí ni kó ga kí proud kéèyàn máa kọ́kọ́ pride kéèyàn jẹ́ni tí ìyẹn bí mo ṣe fẹ́ tu ní Yorùbá kéèyàn se ṣe yànràn kọ́ máa ṣe yànga kọ́ máa jọrọ ẹ̀ lójú ojúbù kọ́ jọrọ ẹ̀ lójú kọ́ máa rí rẹ̀ pé òun dáa ju àwọn yòókù lọ kẹ́mi rẹ̀ ọ̀ga kọ́kàn rẹ̀ ọ̀ga kéèyàn ó kúnra èèyàn lójú àáfàá nírú ìwà yìí àwọn mọ̀mìnì máa ń gbé jù lẹ̀ ni ni adẹ̀kọ́tì aya twenty seven surọ́tù nahali aya twenty three bákan náà la kóòtù surọ́tù gọ́fìr again aya fifty seven adẹ́kọ́ọ̀tì àdìfẹ́ anabi sallallahu alayhi wa sallam ibẹ̀ náà láti wá bẹ̀rẹ̀ tànàbí ni pé láyé dúkúlù lìjánà anabi ló ń tàn ò ní wà lìjánà ta ló ń tàn ẹni tó já sí wípé ahadun fi qalbihi mithkola dharrotin minikebo àdìsí máàmù mùsùlùmù ni ìtọ́ ọmọ bíi àwọn àáfàá máa ń pè ní ọmọ náà gún nítorí gbé èrà ẹ wo bẹ́ẹ̀ rà ṣe kéré tó èrà kúkúlú tí n tọ́ wà ní tó kéré bá nínú arrogance nínú ìjọra ẹni lójú ìkúnra ẹni lójú tó bá ń bẹ lẹ́mìí èèyàn ànábì ló ń tọ́ wọn níwájú ìjà náà. jama àáfàá tún sọ fún wa nípa àwọn èèyàn kan ọkùnrin kan tọ́já sí pó sọ̀sọ̀ nínú aṣọ rẹ̀ lọ́wọ́ ń lọ pẹ̀lú yàǹda lẹ́ni tí ń ṣèyàǹda lẹ́ni tí ń jọrọ ẹ̀ lójú lẹ́ni tó ń rin àrìyàn lórílẹ̀ ilẹ̀ bá gbé mi ilẹ̀ sì ń gbé mi lọ ìlàyà omi kìyàmọ̀ jẹ́mọ̀ sáà ti mọ ọkùnrin yẹn àmọ́ kárùnà olórí búnù ẹ̀ tí ìmọ̀ ni olórí búnù bàbá olówó ogbó kárùnà olówó ogbó tọ́jẹ́ pé má iná mafatihahu látànà òbẹ̀lẹ̀ ọ̀sùbà ah àwọn èèyàn ti lówó láyé àfà kí àjẹ́ ká máa rò pé ta ní jẹ́ gbogbo àwọn Dangote ta ní jẹ́ gbogbo àwọn eh, Bill Clinton lẹ́gbẹ̀ẹ́ Bill Gates àbí lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn kárúnà àwọn olówó ogbó àwọn olówó orí ibú àwọn eléyìí olówó ya wèrè jẹmọ́ gbogbo orin akọ rẹ̀ ìrìn burúkú yẹn ọlọ́run tẹ̀rí ilẹ̀ ń gbé mi ní ìlàyọ̀ mílíkìyà àmọ́ tí èdè yọ̀ gbé ní àdìsí Bukhari àti Muslim sẹ́ẹ̀rí tẹ́ bá dọ́gbọ́n wo àdìfì ní ìsìn òun sọ fún wa nípa wípé ara tí máa ń jẹ́ káwọn èèyàn ò gbéraga ọ̀kan nú ẹ̀ ní ipò àtowó owó lọ́jẹ́ kó wọ́n jọ rẹ̀ lójú iná ló jẹ́ kó máa múra bí ìmúra àríyá ọlọ́run sì ní kílẹ̀ ò gbé mi ọlọ́run tó wá sọ nípa ìbílísù èṣù ọkùnrin olórí ibú ni nígbà tọ́lọ́run ọba dá ànábì wà á dá mà tán ọlọ́run ní wàá yí díkúlná lílmàláìkà nígbà táwọn ọlọ́ aṣọ fáwọn màláìkà adẹ̀tí àwọn màláìkà ìbádùn mọ̀kàràmùn ẹrú sí ọlọ́run ẹni àpọ́nlé ni wọ́n ẹni yìí ẹni ẹ̀yẹ làwọn màláìka ọlọ́run láyà kùlú náà wàláyà ṣọ̀rọ̀bù náà wàláyà nàmú náà wàláyà tàzàwájú náà wàláyà jìbú náà ṣẹ́dá àwọn màláìka àwọn èé jẹun èé mumi wọn èé sùn wọn èé fẹ́yàwó wọn èé bímọ ọlọ́run nìkan náà máa ń sìn láyà Ama náà lọ́ọ́ wàyẹ̀fọ́àlùnà máa yóò márùn-ún wàláyé àwọn màláíkà wọ́n yàtọ̀ nínú gbogbo ẹ̀dọ́ ọlọ́run ìtọ́lọ̀un bá ní wọ́n ṣe làwọn ń se wọ́n ìyapa àṣẹ ọlọ́run àwọn ń gbọ́ ọlọ́run wá wọn tán ẹ wo ẹni ẹ̀kọ́ ẹni ègbé olórí burúkú ọlọ́run bá ní ẹ̀yin ẹ foríbalẹ̀ fún ádámọ̀ ẹ rí pé ibi tí ìgbéraga ti máa ń wà ibi kíkí Jema'i ibi kí mo pè ìwọ tó bá ti já sí pé ọmọ ń fẹ́ kọjá páwọn èèyàn ní kọ́kọ́ máa kí ọ àpẹẹrẹ ìgbéraga ni kódà ihu kọjá ni tó jù lọ anábì kọ́ máa ń kí àwọn ọmọ kéékèèké ẹ lọ kàtà wa Muhammad sallallahu alaihi wasallam anábì máa ń kọ́ kí àwọn ọmọ kéékèèké anábì ó tó máa bọ̀ wọ́n kẹ́lẹ́ akọ̀ wà ládùgbò ọ̀gbọ́miyé kí àáfàá súnà kankọ́ wà ládùgbò káwọn ọmọ kéékèèké tó bá ah sàlámà ayọ̀kọ̀ ẹ káàbọ̀ kẹ́lẹ́ ọ̀dẹ́ ẹ káàbọ̀ tọ́lá ni o òun ní ọkọ̀ kí àwọn yóò sì bá wọn ra bisikíìtì àbí kúlíkúlí bọ̀ <laughs> tó gbé nǹkan dání àwọn ọmọ bíi mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀fẹ́ ó lè má jẹ́ torí ọlọ́run nìkan o <laughs> bá wọ́n ti mọ̀ kí tó bá jásìkò kárọ̀tì eléyìí ọ̀ra kárọ̀tì bọ̀ tó bá jásìkò àgbàlùmọ̀ yóò àgbàlùmọ̀ bọ̀ irú ẹ̀ ń ṣe àwa ó ṣe èmi mọ́ mara mi tí màmá ogun èèyàn nígbà gbà mí bàbá kan mi ládùúgbò bàbá yẹn ti kú ní ìsìn a máa ń sọ ni tó bá ti dọwọ́ ọ̀rọ̀ lẹ̀ á <laughs> ti mọ̀gá ti máa ń bọ̀ á sọ ni pé èmi ní ìbá àgbà lónìí tó bá ti ẹyẹ báyìí ẹ bá lè sáré jù nù wa òun ni i'm telling you a kẹ̀ sáré wíì tá a bá ti lè sáré báyìí sọ ọmọ tá a fẹ́ fàyọ́ ń bẹ̀ a fẹ́ wo pé

maa fún lóúnjẹ máa ṣe dáadáa sí ọ́dí nítọ́ ọba náà yóò ṣe almohim nígbà tó wá ṣẹlẹ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé olórí gbogbo ọkẹ̀ lọ́pọ̀túnítì àti gbé láàrin àwọn màláìkà ni kì í sara wọn sẹ́wọ̀n pé yorùbá níta bá kẹrù irú ẹnu òsèkí ni irú ẹ̀rú ó bàjẹ́ wọ́n lè lù kan tí ń tòrọ̀ máa lè ní tọrọ máa lè ìwà wọn máa yàtọ̀ ọ̀rọ̀ gidi ni ìwọ máa lè máa yàtọ̀ kódà ń gbà mí ọlọ́run máa fún alọ́mọ gbàjẹ́ ń sinmi nígbà míì gan èèyàn lè padà mọ́ máa lè tú àwọn ìfura kan ò ní tí conclude kọ́mọ̀ jẹ́ póbìnrin tí ò ṣe sìnà á wà á lẹ́jẹ̀ kọ́mọ̀ jẹ́ pàwọn náà tó jẹ gba eighty ṣùgbọ́n èyàn ọmọ study ẹ̀ pé àlẹ́ ọmọ yìí máa láwọn ìyá ayé john wọ́n mọ̀ pọ̀ máa lè ní pé mo ti gbọ́ máa lè wá gbé lọ bí ó ti gbé <laughs> àwọn ìyá arúgbó àwọn ìyá ò sí wọn wọ́n mọ̀ nǹkan pọ̀ ìmí ìnú ọba ìjọba ti lóyún tọ́ba ti rí nǹkan tó nàbó ti lóyún ọlọ́run ti gbàdúrà ọlọ́run ti gbàdúrà ìyá tó lóyún kò tí ọ̀pọ̀ ọlọ́run ti gbàdúrà àlọ́ ọlọ́run ti gbàdúrà ọkàn balẹ̀ ó ti lóyún tó ń bẹ́nu àwọn ìyá arúgbó kì í sọ̀rọ̀ kéèyàn jájẹ mọ́ sọ látara màhárà expertise wàlẹ̀ hibra at experience wọ́n gbàgbé ó ti lóyún ẹ má wọlé ẹlòmíràn ti rójú ẹ báyìí oyún ti dúró sí i àtàwọn àti rọwẹ ikùn ọba àmọ́ ti ó ti lóyún ọ ń bẹnu àwọn ìyá yẹn tán mọ ọrú wọn almohim Èṣù kìí sára àwọn mọlẹ́ka fasajadu ilá ìbílísà abá wàstẹkibara ibi alọgán nìyẹn ibi ò lè forí balẹ̀ o. abà ó kọ̀ jálẹ̀ wàstekbara ose ṣe gídímọ̀káì ó ṣe motomoto ó ṣe jọra ẹni lójú ó ṣe ẹ̀mí gíga ọlọ́ni wàkánà mínal kàfìrí ìṣùgbọ́n jẹ́ kan náà àwọn kìfèrè tọkọtọ lọ a ṣe kíbúrú kẹ́mi èèyàn ga ó lè sọ̀rọ̀ dé kìfèrè kéèyàn sọ́ra àáfàá ní famani stekbara alálàhàkì kàmọ́fà àlà ìbílẹ̀ Afa fáàní tẹ́ bá ti rẹ́ nìkan tó jẹ́ pé ẹ̀mí ẹ̀ máa ń ga tí ọmọ ṣe báyìí sí òdodo ẹ̀ sọ pé ntọ́lọ́ ń fẹ́rẹ̀ o ntànà bíi fẹ́rẹ̀ yóò ní à nàìjíríà láwa èmi ò lágbára eléyìí àáfàá nírú ẹni o lámúyàn fááwú ìmánu àáfàá ní ẹgbàgbé ìmánì rẹ̀ ò lè wúlò fún ìmánì rú ẹni ò lè ṣe kí ni o lè wúlò fún. german ṣe wá rádìí ìfẹ́ ta kànú sọ̀rọ̀ muslim lẹ́ẹ̀kan o àdísì ibn Mas'ud ìyókù rẹ̀ làáfàá mú wáyé torí rí wáyà méjì ni ṣe aráàdì ìfihàn gan tó fà tánàbí sọ pé àrígbà tánàbí wàá sọ wípé ẹni tí ń tọ́mọ bí ọmọ náà gún nínú ìgbéraga nínú kílà péjà mọ́ o ìgbéraga ẹ̀mí gíga tí bá ń bẹ lẹ́mí ẹ̀ ànábì ní òní wà lójẹ náà sàbí kan bá sáré ìnáwó bá béèrè béèrè ó lè rè òjíṣẹ́ ọlọ́run sallallahu àbọ̀ ọ̀wá arọ́kùnrin kan ni ọkùnrin yìí ó nífẹ̀ẹ́ kásọ rẹ̀ ọmọ ọmọ ní kódà ọ̀rẹ́ wa àáfàá ni yóò tó lọ yóò yọ gétọ́ọ̀sì ibi tí wá ti yáyọ̀ ẹ̀fẹ̀ lè bẹ èèyàn sọ ọ̀rẹ́ wa rẹ̀ fìlà tí ó dé yóò tún lọ́jọ́ yóò kọjú kíbla bí nǹkan mi ọ̀rẹ́ wọ́n tún wá ṣe kí ni yóò tún wọ bàtà tó nẹgbà gidi téèyàn bá rí báyìí lóde yán fẹ́ẹ̀ lè máa fi ara rẹ̀ jẹ fùfù ànàbí irú eléyìí tó ń kọ́ ànàbí ni o ti fẹ́ sí mi gbọ́ o èyí èsè kìí ṣe kíbúrú o èyí èsè mi gíga o kìí sọkàn gíga o kéèyàn ọwọ́sọ gidi kó neat kó máa wọ bàtà gidi kí inú gbọ́n rẹ̀ ó máa fẹ́lẹ́ bí ìgbà téèyàn ròmọ̀ láà gidi àfà kí irun mú rẹ̀ ó máa kàn bí irun mú George Bush kọjá sí pé ṣòkòtò rẹ̀ ó yáǹdì kásọ rẹ̀ ó máa pọ́n bí aṣọ kíni o mẹkáníìkì tí owó rẹ̀ neat gidi tó jẹ́ pé ibi tó neat dé gan masha Allahu la quwwata anábì ní jẹ́ sọ fún eléyìí ọ̀kọ́ o torí pé iná lọ àjẹ̀mí ló ń hibbul jama ọlọ́run fún rẹ̀ ọba tó rẹwà ni ó sì nífẹ̀ẹ́ nǹkan tó bá rẹwà alikiburu safawul haki nínú riwaya mi anábì ní alikiburu bátọ́rù làhákì àṣẹ ń ti ń jẹ́ òun ni kọjá sí wípé òdodo kéèyàn ó fojú kéré ẹ̀ kéèyàn ó tẹ́ńbẹ́lú òdodo kéèyàn ó má gba òdodo kéèyàn ó má bá òdodo lágídí tọ́lọ́hún fẹ́rẹ́ o ẹlẹ́yà àkọ́bá tọ́lọ́hún mú o kọjá sí pé kí ni òkè máa fi ìhòòhò yín lẹ̀ ọkọ́ máa lágídí ṣe fẹ́mi tí ẹ̀gbìyànjú àwọn ènìyàn tó ń kankan àáfà àkọ́dá o kéèyàn máa bọ́ ọ obìnrin lọ́wọ́ o ó ah, ní ọlọ́run ti understand o nílé tí ọ̀bí iṣẹ́ wáyé ṣe kí ni o bó ṣe gbà níyàn o àfa àkọ́dá ká máa fi ọwọ́ àlàáfíà ọwọ́ left jẹun ah oníṣẹ́ rí ọwọ́ left lọ́mìmílá o ah ọwọ́ left lọ́mọ́mílá lèmi ọmọ fi jẹun àfa àkọ́dá ká máa gẹ kọ́ọ̀tì kéèyàn wá gẹ three step àbí all back ah ó ní ẹ̀gbọ́n táwọn ayé ń ṣe nìyẹn ayé ń ṣerú ẹ̀ ayé ṣe kí ni o ayé ń ṣerú ẹ̀ ẹlẹ́àkọ́dà sísítà kọ́ wá gé píchọ̀ rẹ sórí Facebook kó gbé sí WhatsApp kó gbé sí togo Instagram Twitter kọ́ wá gé sórí internet ní kí gbogbo ayé ọmọ wa rí kán máa ṣe sìnà látara àwòrán rẹ tánàbí sọlọ́lá tó ní àlẹ́ àìnáàní tẹ̀sìnìyà ẹ̀mọ̀ ojú méjèèjì a máa ṣe sìnà wà sìnà wùmọ́ another sìnà ojú méjèèjì náà ní tán bá rí ṣé ìwọ fẹ́ kún ẹni tí ó ṣe sìnà látara rẹ lọ́wọ́ ni wọ́n bá sọ fún ọlọ́ba baa ẹ má bá sọ ẹni tẹ́ sọ ẹni tẹ́ káwọn ẹgbẹ́ mi ní àkáǹtì ni lè íńtánẹ́ẹ̀tì máa dà lè máa rí sọ òdodo fún tó ń gbógun tòdodo tí gba òdodo àáfàá ẹ̀mí ẹ̀ wà nọ́ọ̀sì ìwọ́tọ̀ ọmọ ń fojú àwọn èèyàn ọmọ ń fojú yóò bá sì ní gita bá fojú di ní máa ṣe kí ni ní máa fọ́ ni lójú àbí ní máa gún ni lójú afá sọ ọ̀rọ̀ ọmọ tó rò pọ́n méèké ni lónìí jésù kankan fún nínú ilé ayé yìí a ti rí àwọn àpà tó jẹ́ pé àwọn ọmọ kékeré àná táwọn àgbàlagbà kan ọ̀ka kan làwọn àgbàlagbà yẹn padà ní bùkátà sí lọ́la adẹ̀tẹ́rẹ́ àwọn ọmọ èké kan tó dẹ̀ pé bàbá eléyìí bàbá arúgbó òdìdẹ̀rẹ̀ bàbá tí ò gbóyìnbó bàbá ò mọ náà ó bàbá tí ò ṣe báyìí tọ́jẹ́ pé ńjọ́ tó kó nú bàbá ń lọ́wọ́ afọkọlọ́gẹ́ ìwọ òrírù nǹkan báyìí rí i tí ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ rí i tẹ́lá àwọn kankan bẹ àwọn èèyàn rò pé ayé ní ń ṣe àwọn èèyàn ẹ̀ ṣayé àwọn nǹkan kan lọ́kẹ̀ nídìí ikọ̀ ọmọ tó ọmọ jẹmọ́ ẹlòmíì ní ìsìn àwọn nǹkan kan lè máa ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ kó láyé ní ń ṣòwò kí lórí ọmọ mi kì í ṣayé ọmọ tó ṣẹlẹ̀ lọ sí báyìí ìmọ̀lá àwọn kòkòrò mọ̀ kí ẹ̀ ayé gàgà ò sí ọ́ sórí ibi ilé tẹ̀ ń gbé òun wọ́n ti dalẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ àtàná ṣe kí ni o iná fi ṣe níbi ogún ọdún sẹ́yìn tí wọ́n rẹ̀ tàtàrí òun ilẹ̀ ẹlẹ́ẹ̀bẹ̀ àwọn kòkòrò kan lè ti wà ń bẹ̀ níjọ́ wọn bá ráyè lu ilẹ̀ débì kan wọ́n máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ṣẹlẹ̀ sẹ́ni ìkàrí tó lọ gbé ibìkan wọn wá sàn bí àtàná bíbẹ́ òun bá láwọn ayé náà tó ń rákòkò àṣàyẹ kankan ọ̀rẹ́ kòkòrò sí ọ ọdọ àfi tàǹgìrì síbí ìkíní kan kan síbí kòkòrò ọ̀bà wá mọ́ torí pé òórùn kíní yẹn ọmọ ilé wọn tàbí kọjá pé omi tó bí kòkòrò kan tí ó pa wọn ọba ni ah òun ò rí sọ tó o ní páyé kọ́ yé ń ìgbà ní ọmọ ilé gbóná tó yẹ pé kọ́ ọ fẹ́ wé yín ni kọ́ ọ̀kẹ́ fún láwọn kankan ọba aláyé tó jẹ́ ọmọ gbóná so kéèyàn máa fojú kéré ẹni tó fojú kéré ó lè jẹ́ pé ní ọ̀la ẹ fi yún gan lẹ̀ sẹ́wọ̀n pé èèyàn lè fẹ́ jábọ́ láti inú nǹkan kan tó jẹ́ pé ẹni tó rò pé kò lè wúlò ènìyàn rẹ̀ skul rẹ̀ ó lè jẹ́ pé ẹnìkan ti nà tó ti jọ́ òhò ti ta lónìí kọ́ wa lọ kí tó máa bí ọ̀dá ajé ń bọ́ nílé kọ̀dẹ̀ sásọ ó gbà sọ̀rọ̀ ó ti sún ná ó lè jẹ́ pọ́ ọmọ ẹjọ́ òní òní lè jọ láàrín ọ̀dọ́ ní ẹjọ́ bàbá Samsung ló já mi sí òhò wọ́n ju ọ̀kan yá mi láṣọ torí ọlọ́run ó ní aṣọ kọ́ aṣọ ni èmi tẹ́ ẹ sọ fún jòhóní pé mi ìlé pé mi ìwúlò láyé tèmi èmi ò lè bá yín lọ ẹ̀yà rìn òwò náà ni o bóyá bí tán sì tì mọ́ bóyá ọ̀gá kẹfẹ́ lọ wo àwa Samsung bóyá àwa Samsung kan ti tilẹ̀kùn tó ti mú kọ́kọ́rọ́ lọ ìwọ́kẹ́ ara gba torí pé ọjọ́ méje lọ gbanú irin méjì kan tó ṣe kí ni o tọ́já wọlé tágbàlagbè ò lè gbà wọlé Yorùbá lọ́wọ́ ọmọ kékeré ò kò tó pẹpẹ tàgbàlagbà ọwọ́ akèrègbè tọ́lá wàá tàgbàlagbà ọwọ́ tí ẹ ṣe kí ni o ó ti tóbi ọmọ èké ọ̀tọ̀ ọwọ́ ní ìyọ́bà yín mú ẹyin àtòwó tẹ kó bẹ̀ ṣùgbọ́n tó bá di pé ń tọ́ga ọwọ́ ọmọ èké òtò àgbàlagbà ni ó mu so Islam ọ̀fẹ́ ká máa fojú kéré àwọn èèyàn ara gọ́mùtù nurse òun ni kó ráwọn èèyàn kọ́ ọmọ lè kí wọn ara gọ́mùtù nurse òun ni kọ́lọ̀ ń ṣe nǹkan àgùn fún èèyàn kó ráwọn èèyàn ọ̀nà ibi tá ń lọ lọ ń lọ mọ́tò rẹ ò tí ì kún wọ́n dọ̀tí mọ́tò mi ọ̀jẹ̀rẹ̀ wọ́n yá yẹn wọ́n dọ̀tí mọ́tò aṣọ wọn gan tiẹ̀ gọ́mùtù nọ́ọ̀sì ara gọ́mùtù nọ́ọ̀sì òun ni kọ́ máa ṣọ́nà àwọn èèyàn ẹ̀wẹ̀ tí wọ́n ń fà lọ ní ọba méjì kan lẹ̀ Yorùbá wọ́n pàdé ara wọn bì kan ìkan ṣe bá kan ìkan ò ṣe bá kan jama ẹ̀rẹ́ fẹ́ yẹ ẹ̀rẹ́ fẹ́ yẹ ẹ̀rẹ́ fẹ́ yẹ ẹ̀rẹ́ fẹ́ yẹ àwọn fẹ́ jí àṣà lú àwọn ni àṣà káàdá fásáhùn àṣà orí ibú wonu àṣà òfò wonu ó ṣe jẹ́ pé gbàtẹ́ pàdé ara yín ẹ lọ ṣe rí gbà míì ọjọ́ orí máa ń dẹlòmíì láàmú inú máa ń ṣerú àwọn gọ́vnà náà yìí àwọn kan nù wọ́n mọ̀ rò pé àwọn ọ̀gá àdìtọ̀ọ̀fù làwọn pé consent authority ọjọ́ orí máa ń ṣe kí ni àwọn consent authority ẹ̀ mọ̀ wọn ọjọ́ orí máa ń dẹ lómi láàmú nù wọn ẹlòmíràn tó wọn bá ti lè kọjá sísè òkè àbọ̀wọ̀n ti fẹ́ dáhùn ti òun lòun dàgbà ju gbogbo ayé lọ kí ni ẹgẹ́ ti ní ìsìn so oge ẹlòmíì sì ń rẹ̀ pé gọ́vnà ló báyìí fifty kìíní kan ní àjùlọ eléyìí àjùlọ bí ẹni pọ́jú orí náà fi ń darí ìlú jẹ́mọ́ ká sọ́ra sẹ́rẹ́ láti máa jẹ́ kí máa jà sọ́jọ́ orí aládánwò nírú èèyàn bẹ́ẹ̀ jẹ́mọ́ kí mo pè wọ́n aládánwò ni Islam fẹ́ ká mọ̀ respect ara wa ẹ̀ ń bá jù ọ̀rọ̀ respect ẹ̀ ṣùgbọ́n Islam ó kọjá respect ọjọ́ orí àìmọye àwọn àfáà fẹ́ pé ẹgbẹ́ bàbá wa ni wọ́n tí wọ́n tún máa ń pọ́n lu wa ilé àìmọ́yé àìmọye ẹlòmíì jẹ́ pé ẹgbẹ́ àbúrò èèyàn kẹẹ̀ẹ́dógún àbí kẹjọ ni ọ̀dẹ̀ tó bẹ́ẹ̀ kọ́ ọ̀tún sísá lágbájá ìmú lágbájá tí ìsìláàmù fẹ́nu so ti yọ ní ìsìn tí ìbá sàn ẹjọ́ ní bóyá close rapport ọkẹ̀ máa pè ló kọ ìwọ lágbájá ló bá ń ló bá ń pé wà ọkẹ̀ sáàrí ah, ọba ńlá gbé èèyàn lórí ń dọ̀ pẹ̀lẹ́ o bàbá oní èjì ọba èjì so a gbọ́dọ̀ sọ́ra igbó ẹ̀ máa ń sàwọn obìnrin míì náà tí wọ́n máa jà sí èjì ọjọ́ orí gbogbo ẹni tí wọ́n bá rí ìwọ máa èèyàn lé níjọ́ tó ọba ní bùkátà sáwọn èèyàn sẹ́ráwọn kankan ń wà lé owó rà ìwà ló rà bọ́ ọba ṣe ń ṣe dáadáa sáwọn èèyàn sí ni wọ́n sì ṣe dáadáa sí ọ dáadáa ṣe ó wà ẹ máa wo even láwọn ìsìlámù fẹ́ káwọ́ san ṣùgbọ́n Yorùbá máa ṣe bẹ́ẹ̀ a ti rí nínú àwọn ẹbí tiwa rí obìnrin kan tí gbogbo àwọn olóbìnrin lè yòókù tí wọ́n ti dojú sọ <laughs> ojú rẹ̀ ó rí ìjọ súná ìjọ súná mọ́ àfa omi àmọ́ lọ́wọ́ téèdẹ̀yìn zúrí mọ́ mẹ́ntí mọ̀ ń sọ ìmọ̀ mọ́ lójú mo sì wà mẹ́jọ náà wágùn rẹ̀ àfa omi àmọ́ lọ́wọ́ ọkọ rẹ̀ ti mọ̀ kí tó ẹ̀yìn ẹ̀yìn obìnrin ẹ̀sìn yọ sóhun lónìí ẹ̀ ti sọ pọ́nà tẹ́ gbà yọ sóhun rẹ̀ kóhun ti gba lásì àfa wọ́n kò ná yóò tẹ̀lé àti wọ́n tó domi sí <laughs> i'm telling you wọ́n tó pààrọ̀ náà gbọ́mi ti fẹ́ gbóná wọ́n tó pààrọ̀ omi ọkọ̀ yorùbá ni kọ́tà báyọ̀ mi ò sí aláìkíní kan àyànjú ẹ nǹkan nǹkan kí láà dé irú kí lélẹ̀ ọba tó dúró tì ṣé yà dúró tì láéláé ni òun náà bá tó wọlé tán wọ́n tó domi sí ayé yẹn <laughs> onye tó ìyàwó rẹ̀ náà fi ṣe máa ṣe nù yóò dòde yóò máa wù àmàlà kò ní rò ewé ló kéré kò ní lè já kò ní lè ṣe nǹkan kan ṣẹ̀rí àwọ̀káwàkáwọ̀ máa fi kí ni o aburú san aburú kódà nínú téèyàn fi máa jẹ́ ni ọlọ́run wà níbẹ̀ ní pẹ́ńtọ́ bá ṣe dáadáa wà áhásín liman asaa ilẹ̀ ìka ń bá sí wọ̀ ṣe dáadáa sí àwọn ẹni ọlọ́run máa lè ó dùn sọ lẹ́nu ṣùgbọ́n practically ta ló máa ń lè ṣe jàmọ́ wàlẹ́ àwọn ẹni ọlọ́run téèyàn ó ṣàbùrú sí wọn tí wọ́n dẹ̀ ṣe kíni o tí wọ́n fi dáadáa sán tí wọ́n fi dáadáa sán ọlọ́run jáwa náà ò lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹni èṣù àwọn èlè ṣe bẹ́ẹ̀ o àwọn èlè ṣe bẹ́ẹ̀ so anabi asalam ó ní ti ń jẹ́ ìjọra ẹni lójú nù òun ni kéèyàn ọmọ gba òdodo kọ́dẹ̀ máa fojú kéré àwọn èèyàn nínú suratul Luqman aya eighteen ọlọ́ni iná lọ́à láàyò ìbò kò làmọ̀kòtà lè ń fa kóòwò ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn tí bá máa ń yí àwọn àwọn onígbéraga àwọn oníjọra ẹni lójú àwọn oníyanràn ọlọ́run lòun ò nífẹ̀ẹ́ wọn. bákan náà nínú àdìsí kúdúsí ànábì lọ́lọ́wọ́n bá sọ pé àlàáfọ́mọ́tù ìsáárí kéèyàn ọmọ gbéra ẹ̀ tóbi kọ́ mọ́ jọra ẹ̀ lójú wàlẹ́kíbúrì yahoo mótómótó aṣọ èmi ọlọ́run òun ni famana zaani fi ìmọ̀ ẹ ń bá wá fẹ́ bá mi lọ́kìtìpì lórí méjèèjì àlọ́kọ́ ìtùhú fi ná rì máa jùlọ náà imam muslim àwọn ni wọ́n gba àdífì yẹn wá àáfàá ní tó bá wá rí bẹ́ẹ̀ a ti mú wá níbi tí àlìjánná àti iná tí wọ́n ti kẹ́jọ́ lọ ọ̀dọ̀ ọlọ́run àlìjánná àti kíni o àti iná ikhtasomati aljannatu wan naru ila rabbihima àlìjánná àti iná bá kẹ́jọ́ lọ ọ̀dọ̀ ọlọ́run faqalati aljannatu ya rabbi àlìjánná ni wọ́n ọlọ́run ọba mi ò rí nǹkan ní máàlì ẹ̀dínkúlù ní du'afa'u nas wàsùkọ́tù ìwọ ọlọ́run àwọn ọ̀lẹ àwọn ẹni yẹpẹrẹ àwọn olòṣì àwọn tí wọn ọ̀la kàkún tí wọn ọ̀la sùn sílé ayé ọ̀n kọ́kọ́ lọ́pọ̀ wáyé ní ìsìn àwọn ọ̀la sílé ayé torí pa àti ìmọ̀ ọgbọ̀n land cruiser torí pa àti ìmọ̀ ọkọ́lé bíi ogún bíi ọgbọ̀n torí pé wọ́n ti dénú ilé tiwa náà kán bá thirteen billion naira káwa náà sí acc lórí kọ́ máa gbatẹ́gùn <laughs> torí báwo sínú àwọn olè tí ń kówó ìlú jẹ àwa tó wá ní tọ́lọ́run la máa ṣe súnà ànábì òun la máa ṣe àṣerú àwọn èèyàn báwọn gan ni ọ̀pọ̀ lálìjánà kí ló dé iná àlìjánà ló ń sọ bẹ́ẹ̀ wàkọ́ láti nárù iná wá níwọ̀ ọlọ́run ùfírìtù bìlì jàbárí iná wà lùmọ́ta kàbírí ìwọ ọlọ́run ọyá agbọ́lá fèmí àwọn àwọn ajẹni ń pa àwọn àwọn oní àwọn moto àwọn onígbéraga àwọn náà pọ̀ náà ti ní ó túmọ̀ sí pálíjà náà àwọn tí ọ̀bẹ wọn níjó ní kíni o onígbéraga nígbà tí a jó ń gbéraga ó mọ́tòmọ́tò kọ́mọ̀ fún iná lòun lọ ọlọ́nkọ́lá wà bẹ́ẹ̀ Imam Bukhari àti Muslim náà gbàdúrà ìfìyẹn wa. bákan náà nínú Suratul Qasas aya eighty three ọlọ́run ọba ní tílkà dáàró làákìrọ̀ نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا ọlọ́run ṣe rálì jẹ́nà yẹn àwọn tá a ṣe fún àwọn tí wọn èé ṣe mọ́tòmọ́tò tí wọn èé jọra wọn lójú lórí ilẹ̀ tí wọn èé dẹ̀ balẹ̀ ọlọ́run ọba jẹ́ ní Lukman aya eighteen ẹni ọlọ́run Lukmanu ó ń sọ fún àwọn ọmọ rẹ̀ pé látò sọ eré kádàkà lè náà má máa yọnu fòkìfòkì sáwọn èèyàn má máa sọ̀rọ̀ sáwọn èèyàn má máa bú àwọn èèyàn má máa ṣépè fáwọn èèyàn má máa kó làálìbò àwọn èèyàn wà látẹ́mú ṣèfèlà ọ̀rọ̀dè má rọ̀ ha má máa rin ìrìn mótómótó ìrìn ta ló fẹ́ mú mi ìrìn àrìyàn mọ́rin lórí ilẹ̀ torí pé inna Allah ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn onímọ́tómọ́tó oníjọra ẹni lójú àwọn onífàárí ọlọ́run nífẹ̀ẹ́ wọn. àáfàá ní tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn ẹni ire tó ti lọ salmatu sàábẹ̀ni bónúlà akwa ọmọ akwa ó ní akala rọ́jùlún inda nàbí yìí sallallahu alaihi wasallam ó lọ́kùnrin kan ó jẹun lọ́dọ̀ ànábì níjọ́ kan ọlọ́run kó bá ní kẹ́ ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nìyẹn wá rè bó ṣe wá fẹ́ mọ̀ jẹun ọba àkàlà bìṣìmáàlì yìí pẹ̀lú ọwọ́ òsì fàkọ́là sallallahu alaihi wasallam kúlíbí yẹ̀mí níkà ànábì ní wa arákùnrin fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun jẹmọ́ ẹ̀jẹ̀ agbáraṣẹ́ láwọn kan ti ń fọwọ́ òsì jẹun arrogance ni aláìkíni sẹ̀mí ayé ìwọlọ́kọ́ kàbí fámìlì yìí wọ́n fẹ́ jẹ ráìsì dòdò ẹran mọ́ínmọ́ín ẹyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀rẹ́ wa wọ́n wá fẹ́ lo cutlery kọjá rí ó fọwọ́ ọ̀tún burá yìí ọwọ́ òsì ó fi ń gé ẹja àbẹ́ran ó tún mú fork dodo Ọ wá ń ṣe bí dàdáńdé ní súpà rògbò mú ọmọ ìjẹbẹ̀rì tí jápọ̀ áyà wọ́n wá ń fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá jẹun ọlọ́run adúgbẹ́ tó ṣe wá ń kèfèrí ó lẹ́nu ìbá fọwọ́ òsì jẹun ànábì ní fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun ó ní lá ástà tó mi ò lágbára o ó ní sọ náà àwọn ìlàlíkìbù ó ní tójú ó ṣe bí ọkọjá ìgbéraga ah, ó ṣe ní kí mi máa fọwọ́ ọ̀tún jẹun ah, mi ò ní fọwọ́ ọ̀tún jẹun o wọ́n rẹ̀ ga ni wọ́n lànà bí ní tó tó àtà ó o só lágbára náà ní ọ̀dà ọlọ́run ní jẹ́ lágbára kò ní rọrùn o. wọ́n ní fàmọ́ rọ̀ fáà ìlàáfi ìbà wọ́n ní lẹ́yìn ìjọ tànàbí sọ̀rọ̀ ẹni òun padà lè mú ọwọ́ ẹ̀ lọ sẹ́nu mọ́ ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ lórí ẹ̀ ìtumọ̀ àkọ́kọ́ ni pé àwọn kan lọ́wọ́ rẹ̀ paralyze sọ ọsọ bọ́wọ́ ọ̀tọ̀ rẹ̀ náà kò ṣeé jẹun bọ́wọ́ ọ̀tọ̀ ọba fẹ́ kan tí ọba tọ́ọ̀bá tọ́ọ̀bá rí gbé lẹ́nu mọ́ àwọn kan ní òtí ẹ̀ wàá rọrùn fún ni lẹ́yìn ìgbà náà kò lè lọ́wọ́ ọ̀tún ọwọ́ òsì ni wàá ń lò tàbí tí wọ́n pa àwọn ẹni èṣù náà máa ń fi nǹkan pẹ̀lú òsì àṣẹ ọ̀dà ká sọ́ra àṣẹ ìgbéraga tó lè bá ká máa fọwọ́ òsì jẹun tàbí ká máa jẹun bákan bákan ká sọ́ra fún gbogbo eléyìí bákan náà anábì wa muhammad sallallahu alaihi wasallam ó ń sọ ní alá ukhbirukum bi ahli nari ṣé kí n sọ fún yín nípa àwọn ọmọ náà ṣé kí n ṣàlàyé fún yín àwọn tí wọ́n wọ̀ náà kúlù ìtúlín jawadin mustakbirin àṣẹ gbogbo àwọn ọlọ́kàn gíga ènìyàn àwọn èèyàn tọ́já sí wípé oníwà burúkú ni wọ́n oníwà líle onínú líle oníwà líle ọlọ́kàn líle ẹlẹ́mìí líle gbogbo àwọn onímotómotó olùjọra ẹni lójú ànábì lọ́ọ́ máa ná òun ni wọ́n jẹ́ àáfàá ní washarul kibir ṣe é wá rí aburú tí ń bẹ ń bi kíburu ìjọra ẹni lójú fẹ́ni tó bá já sí wípé ó ń jọra ẹ̀ lójú lórí àwọn ẹrú ọlọ́run bí ilmi yìí látara bọ́yá ó nímọ̀ ni wàtà áàdọ́mọ̀ fi nafsi yìí bìfàdí láti yìí lọ́wọ́ ń pèrè tóbi feel Pompous ó ń rí sí póun tóbi ju àwọn yòókù lọ pẹ̀lú bọ́yọ́lá kan tọ́lọ́run bá gbé sí lọ́dọ̀ àáfàá nírú ẹni fàínà àáfà lámúyà ń fàáwú ilmuhu ṣe àbí mo tọ́jú òní pé nǹkan mẹ́rin làwọn àáfàá ló máa ń fa kẹ́ni àlèkíbúrú jẹ́mọ̀ sáà rántí ìmọ̀ owó ẹwà àti kíni ipò àáfàá lẹ́nu tó bá já sí pé ìmọ̀ ló bá wá ní ìmọ̀ yẹn ló wá jẹ́ ọmọ ṣe mọ́tòmọ́tò ló jẹ́ kẹ́mi rẹ̀ ó máa ga àáfàá ní ẹgbàgbé ẹ̀ ìmọ̀ onítọ̀hún òwúlò fún fàyínà máa ń tọ́ lábàlẹ̀ ilmà lèlà áàkìrọ́tì àáfàá lẹ́ni tó bá já pé ọlọ́ọ̀ wá mọ̀ nítorí ìtọ́lọ́n nítorí ọ̀run nítorí ìjọ gbèǹde alkiyama kasarawu ilmuhu àáfàá ní wípé ìmọ̀ rẹ̀ yóò jẹ́ kó kọjá pé kó lè run jẹ́ ìtumọ̀ ẹ̀ ní wípé ìmọ̀ ó kíwọ̀ ìmọ̀ rẹ̀ ó ṣe kí ni yóò kíwọ̀ kò ní jẹ́ kó lè máa túra lẹ̀ pé òun fẹ́ máa ṣe òun fẹ́ máa ṣèyàn dá àbí fẹ́ máa ṣe mọ́tòmọ́tò bákan náà wà kọ́ṣà àkọlùbù ọkàn rẹ̀ ìmọ̀ ọ̀jẹ̀ kẹ́ni rẹ̀ ó lè bẹ̀rù ọlọ́run ọba wàsàkánẹ́t nọ́fṣù ẹ̀mí rẹ̀ wà á balẹ̀ ẹ̀mí rẹ̀ ọ̀ lọ́ọ̀lẹ̀ àáfàá ní kódà wàkánà àlànàfṣì yìí bílí sọ ó ń tọ̀ nǹkan ọmọ wa sọ ẹ̀mí ara rẹ̀ yóò gbọdọ̀ ẹ̀ ẹ̀mí mi ọ̀gbọ̀dọ̀ ẹ̀ lójú ẹ̀mí mi ń sọ fún sáwọn èèyàn ẹ̀mí ìwé ẹ̀mí mi wọ́n sọ pé ọjà máa ń kankan o wọ́n sọ pé onímọ̀ o wọ́n sọ pé olówó o wọ́n sọ pé ọlẹ́wà o wọ́n sọ pé onípò o yóò tàn wá máa sọ ẹ̀mí ẹ̀. àáfàá ní kódà irú ẹni kò ní í jáwọ́ nígbà kọ̀ọ̀kan bí kò ṣe pé yòhásíbùhá kúlà wákìtì gbogbo ìgbà ni ó fi máa ṣe self evaluation èyí ni muhasabatu nafs yóò máa ṣèṣirò ẹ̀mí ẹ̀ ní gbogbo ọgbà bákan náà yóò sì máa jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó di ẹ̀mí kan tí yóò lajú ẹ̀mí kan tó jẹ́ pé ibi tọ́lọ́run nìkan ni ó máa lọ àáfàá ní tó bá wá di wípé ẹni tá à sọ yìí ọba lọ fọnú fọ́ra ọ lọ wà neglectful ọ wà negligent nípa ẹ̀mí rẹ̀ àáfàá ni yóò sọ kúrò lójú ọ̀nà tó yóò sì parẹ́ wàhálà kátìwù yóò sọ de ní ìparẹ́ ọlọ́run abiyọ̀mọ́jà parẹ́ àfáàní ẹnìkan kọ́ wà máa ń tọ́ lábàlẹ̀ ilmà lèlè fáhàr wà ríyáṣà ẹ ń bá lọ wá mọ̀ nítorí kó lè máa ṣe yànda kó lè máa ṣe ìyànràn kó lè máa jọrẹ ẹ lójú kó lè máa ṣe motomoto gidi mọ́káì wà ríyáṣà ó fẹ́ jolórí kó lè jẹ lè mọ́mù wànàgọ́rọ̀ ìlàlímùsùlùmí náà ṣázárọ́ àáfàá lọ́wọ́ ń wà àwọn mùsùlùmí pẹ̀lú ojú tá fún ẹgẹ́ ojú yẹpẹrẹ pẹ̀lú ojú tí ọ̀já mọ́ nǹkan kan wàtàhámọ́kọ̀ àlẹ́ yìí lọ́wọ́ ń wúwa òmùgọ̀ sẹ́ẹ̀fẹ́ tó bá ti jọlẹ̀ lójú gbogbo èèyàn ni ọmọ tẹ̀ báṣubáṣubáṣubáṣu àáfàá lọ́wọ́ ń wọ̀ òmùgọ̀ fún wọn wọ́n sì tàrí ibì yìí òun lọ́ba tó ń ṣe kíni òun lọ́ba ara ń fi hàn sí ló ń fi hàn ló ń fi hàn dọ̀wẹ́kẹ̀ ó ń fi hàn ó ń fi hàn ṣe yẹ̀yẹ́ fàádà min akbari min akbari kẹbí awulẹ̀ kàbáyé àáfàá nínú ẹ̀ṣẹ̀ tó tóbi tá a gbọ́dọ̀ sọ̀ra fún lélẹ́yìí wàlá yẹ́dẹ́kọ́lù lè jánà tà kálọ̀ pé kò ní wà lè jánà máa ń fi kọ́lbì yìí mìtíkọ́lá dára tí mi ń ẹni tí tọ́mọ bí ọmọ náà gún bí èèrà tó ń bẹ́nu ẹ̀mí ẹ̀kọ́ ní àlùjánnà fàlà haúlà wàlà kúwátà ìlà bìlà àbá ní kò sàgbára kò sọgbọ́n kan àfọlọ́ ibi tọrọ kíburu ibo sí ni ibo láti wá gbé níjọ́ mẹ́jọ ṣàádàtú zor ibi kéèyàn máa jẹ́rìí èké àáfàá sì bẹ̀rẹ̀ pẹ̀lú àyà tá a ti kàn tọ́jọ́ bẹ́ẹ̀ níjó ní ní suratul furqan walladhina la yashaduna zor ibẹ̀ láti wá gbé bi'idhnillahi ta'ala níjọ́ mẹ́jọ ṣahadatu zor àwọn ẹni ọlọ́run àwọn mọ̀mìnì bí wọn èsè jẹ́rìí èké bí wọn èsè jẹ́rìí nítorí dọ́là nítorí náírà ah, aláì àwọn náwó ẹni ẹnìkan kan gbàgbọ́ tí ibo wọ́n sì gbàgbọ́ tí ibo ah, a àdìbò fún wọn ní ìwọ̀n orí igi gbogbo àwọn ẹlẹ́rìí èké tí ń lọ jẹ́rìí ilé ẹjọ́ ẹlòmíì ó sun ẹ̀jẹ̀ tó kéré kí ló tó kì jẹ̀jẹ̀ lọ́nà ẹlòmíì ó sun ètùtù àwọn olówó ọ̀jẹ̀jọ́ ọ̀gbìn torí náà káwọn ọmọ jẹ́rìí èkì kádẹ̀ mọ́ jọra wa lórí abẹ́lọ́ ọba tí a sọ ìjó wúlò fẹ́ tó sọ àtàwọn tá a gbọ́ kò mọ̀ sí nígbà lẹ́jọ́ ọgbọ́n fún wa láyé àtijọ́ ọgbọ́n ìbí alkiyam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ya zama da zafi wa kwaya. Lọ́wọ́ jẹ́ wa sàwọn sáwọn ẹ̀sẹ̀ lórí. Lórí ìdájọ́ yóò fi bẹ́ẹ̀ sísọ pa lọ. Láti fi ṣe àwọn àwọn àpáta ayé ìdàgbà. Wọ́n tó jẹ́ ẹjọ́ tí ká lè dìde. Ọlọ́pàá ti ló pa lọ́wọ́. Ìjà máa gbìyànjú, àwọn àdáwà, àwọn ọ̀rẹ́ wa dájọ́ sí àgbo ìjà tuntun wa bíi ana àti àdúgbò náà àwọn ọ̀rẹ́ wa ọmọ náà ti yá mọ̀ tọ́ wa ẹ bá wọn wá náà àná sì jẹ́ ta bẹ̀yẹ ọ̀tá náà kọ́ bẹ̀ wọn lórí òkun náà wà lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ ìjọba wọn. bákan náà ìjọ sunday ti bọ̀ àgbé sẹ́kínárì parí sunday bá ń bọ̀ lẹ́yìn rẹ̀ ènìyàn ọlọ́run kẹ́mi ṣáà bá kí á má gbàgbé